ignorance àìmọ̀kan o ignorance àìmọ̀kan ó lè bà nǹkan jẹ́ o ignorance àìmọ̀kan ó lè ṣekú pa ní. kí ló ń dẹ dúró náà látẹ̀kọ́ ìwọ là ń dúró de àwa ti rẹ́dì ókè ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ìwọ ṣe kúkú bá wa ní sinimá tí wọ́n bá ṣe wá gbé ọdún bẹ́ẹ̀ dúró de wa i join you very soon okay. All right, yeah. Yeah, one. billion. láti òun òun òun fetí sílẹ̀ máa gbọ́ nǹkan tá à ń sọ àná mo gbọ́ everything eh? èmi wo traditional film eh? four d game lèmi fẹ́ pè. torí kí ni traditional film lèmi fẹ́ wò. Eh, ẹ ti dé o ẹ má máa ṣe bí orogún ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti mọ́mí yìí nǹkan ẹ̀kọ́ tẹ́lẹ̀ àti dedicate mi fún yín today is weekend àti wò pa àlọ́ síbi kankan àdàmà tẹ̀ yín lọ́rùn ok traditional food ni wọ́n fẹ́ yes we will watch your own tradition, like traditional movie then I want to go for um, game. àbí the game, four the game the game Okay, four the game ni wọ́n fẹ́ wò àwo méjèèjì mà àti mọ́mì yìí mọ̀ pé mọ́mì yìí náà time are we good with that. Yes. ṣé kò kò no that's not cheating mo ti are flexible enough now. Ladies first. We are playing on the both parties. All right. Please. Are we good to go? Yeah, yeah. A smile from both of you. Yeah. Beautiful. So, after you, my dear. Bájọba àdìyàn yẹ pé mi mo ṣẹ̀ máa júwe ilé mi fún yín pé ẹ̀ tẹ bá ti dé gbá o tẹ bá ti dá o ojú ò bọ̀tọ̀ rẹ mo ṣe fọ́ọ̀tì wa náà ṣé kí lọ sọ fún mi pé ibi tí wọ́n máa ń gbà wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn wọ́n ti block ẹ̀ wo àwọn àṣẹ lọ gba the other side wọlé tó bá mo stress ta go through bẹ́ẹ̀ kó tó di pa kọjá ń bẹ̀ kò easy. mo ṣe mọ̀ pé wọ́n ò ní fọ́ọ̀tì ìwọ ìwọ ilé olójú wọ̀nkò wọ̀nkò ìwọ ló máa yẹ kó pẹ́ <laughs> èmi mo dá dúró bọ̀ ṣó kọ́kọ́ mo wàhálà tá a ṣe láti the other gate ẹ̀ka tó débi ìyẹn pé àbí kí ni ẹni tó dá wa dúró lélẹ̀ ìgbà tí mo kọ̀ lẹ́ pé mo ti ṣe yẹn lẹ́yìn ìgbà yẹn ló ṣẹ̀dọ̀ after three hours sígbà yẹn ló ṣẹ̀dọ̀ mo parọ́ mọ́. Oh, kí lè tó ń parọ́ náà èmi tó jẹ́ pé just two hours thirty minutes mo fi múra ṣé mi ni àbí traffic bàtà ń bọ̀ lọ́nà eh? ah, àbí traffic. kí ló wá ṣẹlẹ̀ káàkiri rí fèsì yìí mọ́. iṣẹ́ ni sá. ẹ ṣùọ́ kò dẹ́ ṣe pé bóyá a ṣe yìí. ẹ ló sá. <laughs> all right wo ìwọ make sure kó sọ fún Tòkunbọ̀ pé kó dúró dé mi mo fẹ́ sáré lọ síbi kan briefly I'll be back. ok ok daddy. ẹ wo ẹ̀yin ẹ má ti lọ ẹ dúró dé mi o ẹ má sọ fún mi pé ẹ ti ojú kan yín o i be right back okay. bye daddy. <sighs> oh my god ọ̀rẹ́ mi ṣé kí n má parọ́ fún ẹ dáàdi ẹ wá òkè gan dáàdi ẹ fine man. ṣé ẹ wá òkè. kí ló rí tó fi sọ pé ṣe àwa òkè. no mo mí pé ṣé ṣé ẹ wá òkè. o rí nǹkan tí mo rí ara. o mọ kan jẹ́ kí n fún láyé oya sọ máa ń dẹ́ síta. ọ̀rẹ́ mi máa ṣe o ayé ò ní bàjẹ́ ikú kò ní pa ẹ́ fún mi ah. lágbára ọlọ́run sórí kí n má parọ́ fún ẹ sórí gbogbo àti wá ti fojú mi rí dáàdi ẹ báyìí ara mi máa ń dìde ni kọ́ra mi máa múùfù ni mo máa wà ní di múùdù ni pé eh, kàlẹ́ yìí ọ̀rẹ́ mi jáde handsome ọlọ́run ọba ń gbọ́ sórí tó bá jẹ́ wípé ẹni tó lọ yìí kò ń ṣe bàbá tó bí ẹ lọ́mọ ni èmi tó ń wò yìí má ti gbé súnmọ́ lọ́wọ́ kan má ti dìyàwó inú ilé ẹ̀ ṣé mo tún ṣe wá wà bó ṣe wà mi ò mind mo lè di step mother tó mind àbí ẹ wà òkè torí wà tí mò ń béèrè lọ́wọ́ yín lẹ́kọ̀ọ́ pé ṣe wà òkè ẹ sọ pé ẹ wà òkè bọ̀ mo rí pé ẹ tí ì lo oògùn yín sìn. ẹ jọ kí ló kí ló wà admire dadi ẹ. báwo lẹ ṣe máa máa wá admire dadi mi tẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ láti ibi tẹ ti ń bọ̀ tẹ wá admire dadi tèmi nínú ilé mi. kẹ́ni. Ah, ah, i see torí ẹ̀ lẹ́yìn ṣe wá síbí ìbàyìí tẹ sọ pé ẹ fẹ́ wá kí mi àbí èmi ò mọ̀ pé torí popsi mi lẹ ṣe wà. torí ẹ̀ ni wọ́n ṣe wọ skimpy dress ó fẹ́ wá seduce popsi mi àbí ẹ ti fẹ́ lò ó yá bẹ́ẹ̀ bí mo ṣe ń wo yìí bẹ́ẹ̀ ṣe jókòó yìí. ẹ ti jẹ́ ẹ kóra yín bọ́ta bó tẹ̀lé báyẹn kí n ṣe ń jẹ fún ẹ. Yeah, hello, Sheldon. Ọ̀rẹ́ mi ó yàtọ̀. How you dey? àwọn family kan ọmọ wa náà dúpẹ́ nígbà yọ àwa nàìjíríà ń wa fa lọ lọ́wọ́ àbí kọ́lọ́hún ṣàṣàánú wa nǹkan tí ìlú wa sọ wá dà lórí ẹ̀ wẹ́ kúkú rí bẹ́ẹ̀ nílùú òyìnbó tẹ́yìn wà ń bẹ̀ yẹn leaders wa o kọ́lọ́hún jọ kó bá wa kó sí wọn ṣebí nǹkan táwa ń sọ fún yín kẹ́yìn náà wá sílé ṣé bàbá ti wá sílé ń sìn àwa ti wálé àwa ti wá dilé mú tí gbogbo wa bá ń try láti wá sílé ká wá settle down things will probably have changed. àwa ti fi ń sílẹ̀ nílùú òyìnbó ọlọ́run ní sọ ẹ́ di bàbá ìlú òyìnbó <laughs> kí wọn náà ṣe kí a kò wá síbí ìgbà kò wá settle down ni o ó mọ̀ pọ́n sọ pé àjò òdùn títí títí kéèyàn gbàgbé ilé ilé dẹ̀ ni àbọ̀sí ni ó well ah, well àdúrà tá à ń gbà ni pé kọ́lọ́hún bá wa kó sí àwọn leaders wa nínú kí wọ́n lè ṣe nǹkan tó tọ́ àti tó yẹ ṣèbáwọn náà wá sílùú òyìnbó ṣèbáwọn àtàwọn wá jókòó sílùú yìí ìlú òyìnbó yẹn náà láti wá anyway àwọn family ẹ̀ ń kọ́ ń àwọn Oyinda Kọ́yinsọ́lá Adédoyin àti Olúwa Vincent gẹ́gẹ́ bó ṣe máa ń sọ sori <laughs> pé mo ìgbàgbọ́ orúkọ wọn ayé tó dá lóhùn náà <laughs> well well kò sí nǹkan tó dáa wọn kò mọ̀ pọ́n sọ pé èèyàn kì í rìn àjò kó gbàgbé ilé tá a bá lọ sí ìrìn àjò wọn ní kọ́nà jẹ́ ká kò délé so for the long what àtìgbà tá ti jọ wà nílùú for how many years ló ti wà nílùú yẹn o fẹ́ change program yẹn. mọ́jẹ̀lú àwọn dúpẹ́ ràn ní ṣọ́ọ̀bù ó ti mọ̀ wọ́n pé tí mi ò bá ti sí àárín àlòṣù tó bá wù ọ́ máa ṣe pẹ̀lú ọjà mi o. Oh my God. Really? Did you shake off? Yeah, you know, can't she play me? Ah, ah, ah, you did. Kidding. Ṣé o rí màmá ẹ̀? Ṣé nítorí àbórí? Ṣé nítorí ilé tó fẹ́ lọ káàkiri náà ló wá rú dẹ́dẹ́ lọ kàn déédéé báyìí? Báwo, ẹ má yẹn gígí mọ́ sí mi. Dábàá bẹ́ẹ̀ lọ. Èmi ni mo mú aṣọ tó máa wọ̀ fún wọn. Ṣé o ń gbọ́? each time the man travel uh -huh. jean la man wọ this time around you going in your native wear. tó kún bọ̀ mo ti mú ṣòkòtò mi jẹ́jẹ́lẹ̀ fúnra rẹ̀ ló ní náà mọ́ mi àná going in this. ṣọ́rẹ́ o. ó dẹ̀ wo ni wardrobe ló dẹ̀ nílé dandan lòun fẹ́ kí n wọ̀ mí o mọ mo nígbà tó bá ní kí n kó sí kí náà orúkọ ẹ̀ tí mò lọ catch producer ní tó ń fẹ́ ni ẹ̀ and I have to satisfy him. ṣé kò ṣe pé o fẹ́ wá ọkọ mi fún ìyàwó mi èmi ò kí n fi ìyàwó mi báyọ̀ ṣeré o. <laughs> this is tit for tat daddy and daughter mommy and, son. Uh, if that should be kò sí wàhálà wọ́n ti ẹsẹ̀ pé family o ẹsẹ̀ pé family o ló oh, oh. I love you o. anyway anyway I wish you. Mm, Johnny darling. Okay. I'm going to miss you. Miss you too. And eat at the right time. Oh. And don't forget to take your medication. Sure, I will. Tell me, yeah, take well. care of my husband for me, right? Sure. I trust mm. my daughter. And meanwhile, mo ti ṣe kíní yẹn sí ẹ o. Because this time around, mo fẹ́ kí ọjà ẹ kó dojú ń gbèsè. Kọ́lé mọ̀ pé nǹkan ti yí padà. Thank you, well, thank you, thank you, thank you. You are everything I have. So, I, I, oh, you, I wish you a safe trip. Thank you so lẹ́nu lọ́nà lọ. wá bí kí ni wo àti ẹjọ́ ń bára yín sọ oh. mo ń suspect ẹ o. <laughs> Um, tí máa fi drop mọ́mí ní ẹ̀mí mo fẹ́ dé island mo fẹ́ rán ok ṣe é pẹ́. all right mommy bye. miss you mommy. má pẹ́ o ok ìmú àtẹ̀gbọ́n ẹ̀ ẹ̀wọ́ àtàbúrò ẹ̀ kí lẹ̀ ń bára yín sọ. kọ́mádé I see the world is coming to an end. I see people committing evil everywhere. There is life after death, but they don't care. And they do these things without fear. àwa ti fi ń sílẹ̀ nílùú òyìnbó ọlọ́run ní sọ ẹ́ di bàbá ìlú òyìnbó. Sweet and meaningful sweet and meaningful. What you don't know, you don't know. What you've not seen, you've not seen. Well, ah, well, àdúrà tá à ń gbà ni pé kọ́lọ́hún bá wa kó sí àwọn leaders wa nínú kí wọ́n lè ṣe nǹkan tó tọ́ àti tó yẹ ṣe báwọn náà wá sílùú òyìnbó ṣe báwa tá a wá jókòó sílùú yìí ìlú òyìnbó yẹn náà láti wá àìmọ̀kan ó lè ṣekú pani ignorance àìmọ̀kan ó lè bà nǹkan jẹ́ o ignorance àìmọ̀kan ó lè ṣekú pani. many fall into temptation yeah, which is an abomination. Oh, that has no correction. Ẹlẹ́dàá dark wá I see many things is happening around which we taking it wrong. ọmọ ènìyàn ronú o ronú o yẹ́yẹ́yẹ́. ignorance àìmọ̀kan ignorance àìmọ̀kan o ignorance àìmọ̀kan ó lè bà kọjá o ignorance àìmọ̀kan ó lè ṣekú pani ignorance àìmọ̀kan ó lè bà kọjá o ignorance àìmọ̀kan ó lè ṣekú pani ignorance àìmọ̀kan ignorance àìmọ̀kan o ignorance àìmọ̀kan ó lè bà nǹkan o. ignorance àìmọ̀kan ó lè ṣekú pani. ignorance àìmọ̀kan ó lè bà nǹkan o. ignorance àìmọ̀kan. No, Daddy, I'm okay. What is wrong with you? Yeah, I'm scared. I'm cold. Ìwọ ọmọ yóò tún dé o. Màmá ẹ̀ tí ò sí nílé ló ti bẹ̀rẹ̀ gbogbo ìwà yìí sìn. know I love you very much. And you know I love you too. I know it's kind of hard, but I can't help it. I can't help it, Daddy. I love you so much. I love you. And it's very difficult for me to show you whenever mom is around. Now that she's away, Dad, I love you so much. Oh, you've always shown me love. really want to show you, Daddy. I love you, Daddy. What is wrong with you, Temi? Crazy about you, Daddy. I love you so much. And I love you. Please put your. Will you stop this nonsense? What's your problem? Come on. I'm your father. But Ben Mujer, you have to be in control of yourself. <laughs> Daddy, please. <laughs> I'm crazy about you, Daddy. See, I love listen, you. Listen, Timmy. Listen, listen. <laughs> má of me mi pé o alcohol don't tell me you started taking alcohol. no daddy. wọ́n kí ló ń ṣe náà aya wo mi bàbá ẹ̀ ni mo jẹ́. Eh? You have to put you. yourself together and stop this nonsense you are doing. I can't help it, Daddy. I can't. Daddy, I'm crazy about stop you. It, Daddy, Daddy, no. Stop. Stop. Come on, stop it now. Stop. Timmy, what are you doing? Timmy, Timmy. tọrọ sórí a lè torí pé àkàkùnkùn ká máa fi ojú ta fi ràn báyìí ká máa fi tẹ̀lẹ̀ sórí kí ni wo má jẹ́ kí n tọ̀ ẹ́ sórí nígbà tí wọ́n yẹn bá wa sọ lórí fóònù tó bá di bó ṣe ń ké àánú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe wá ni pé kí ló le tó gbogbo eléyìí because àwa ò expect pé ó yẹ kí nǹkan máa yẹn ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì pẹ̀lú bẹ́ẹ̀ ṣe close tó pẹ̀lú ìfẹ́ tó wà láàrin ẹ̀yin méjèèjì àbí kò tẹ̀ ṣe pé à expect ẹnìkan kan tó gbọ́dọ̀ tó sọ kalẹ̀ yín ọ̀rọ̀ rúrù nílé ti tèmi ọ̀rọ̀ pálapàla ẹ eh, bọ̀ anyway ibi tó sì ẹlẹ́dẹ̀ wà ń bẹ̀rù gbogbo nǹkan tó sọ kalẹ̀ a sọ pé kò possible pé ò tiẹ̀ lè sọrú ẹ̀ àbí eh. ò lè sọrú ẹ̀ náà. nǹkan ọ̀dọ̀ títí ẹni má jẹ́ kí n tàn ẹ́. ó possible gbogbo nǹkan tó dẹ̀ sọ fún yín from a to z bó ṣe rí ló ṣe sọ yìí. ṣé o ṣọ́ọ̀pù wa òkè. kò sí reason fún mi láti máa hide feelings mi nìna mo kàn jẹ́ kó understand me, and besides èmi àti dáàdi mi we are always together. kí ló ń sọ tí kò dùn rẹ̀ nù ẹ̀ ọ̀rẹ́ mi kí ló ń sọ tí kò dùn ṣé wò gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ni ṣé o rí pé nǹkan ìdọ̀tí ló ń sọ ń pa ẹni wò ah, lóòótọ́ àwa ta dúró yìí kò sẹ́ni tí ò love àwọn parents ẹnu wa o lè love àwọn òbí ẹ àwọn òbí ẹ náà lè love ẹ bó kò wá tí ìletò bíi pé kí wàá sídáde máa close débi pé boyfriend ẹ mo mí pé fi ẹ sí ẹ á máa pẹ lórí fóònù wọn máa ignore àwọn calls ẹ ṣé òru wà nùkọ tó ń sọ ṣé òru ni ádá kó stop ọ̀rẹ́ mi kó dáa kó dáa àtẹ̀sí boyfriend ẹ normal ẹ ẹni tó máa fẹ́ràn làmàní tó máa gbénu ilé tó máa bí gbogbo ọmọ inú ẹ fún. this is not nice now nǹkan ọ̀tìjú ni. àbí ó ṣàlè fẹ́ dáàdi ẹ mo lè fẹ́ dáàdi o mo lè fẹ́ dádì mi mo lè bí ọmọ fún dádì mi ṣe bọ́kùnrin ni dádì mi obìnrin ni mí náà kò sí nǹkan tó bad in bed dádì mi love mi mo love dádì mi kò sí ọkùnrin tó lè love mi bí dádì mi ṣe love mi. bẹ́ẹ̀ ni ṣe sọ. ọ̀rẹ́ stop it ah mo stop nǹkan tó ń sọ ó bá àtọ́ bá mọ̀ kókó bad. dádì ẹ̀ bá tó bí ẹ tó kú bá ọ̀rọ̀ dà ẹ́ ó mọ̀ nǹkan tó ń sọ. ọ̀rẹ́ irú gbà ló sọ. ọ̀rọ̀ ẹ̀jọ̀ ṣọmọ àtijẹ́rí náà mo ti ṣàlàyé fún ẹ gbogbo àwọn bọ́ọ̀lù ìsàsọ ti kó ní ṣọ́ọ̀bù yẹn kò sí ojú yẹn mọ́ ìwọ bí ipò tẹ̀lé mi lọ sí ṣọ́ọ̀bù láti jáde tó ti bá a ṣeré ìgbòmìnira ìjọ lọ sí ṣọ́ọ̀bù ni ó dẹ̀rọ ojú kejì náà tó wà ó fine jẹ́ kó mójú kejì. àti gbọ́ ọ̀rẹ́ tí ẹ fọ̀rọ̀ aṣọ sílẹ̀. ọ̀rọ̀ ọmọ etí mi àti ọkọ ẹ ó mú fúnra lọ́wọ́ nulẹ̀ o ò fúnra rárá rárá ọmọ mi ṣé ò ṣe pọ́nyá jù sí ẹ. àní tẹ́mi àtọkọ ẹ bọ́n ṣe ń ṣe inú ilé yìí ó mú fúnra lọ́wọ́ mo fẹ́ kó fúnra gan-an. ìfura tẹ́mi àti dáàdi wọn. bẹ́ẹ̀ ni. <laughs> ọ̀rẹ́ mi ò fọ́ ni sórí mo wish kó o lè bá wa ṣeré dáadáa kó lò tó bí three weeks bí a month kó wá mọ irú ìgbé ayé tá à ń gbé nílé wa kó mọ irú ìfẹ́ irú ìjìnlẹ̀ ìfẹ́ tó wà láàárín èmi ọkọ mi àtàwọn ọmọ mi ah, kí ló wá tí rí kí ni ó máa sùn sẹ́gbẹ́ bàbá ẹ̀ lórí bẹ́ẹ̀dì èmi àti dáàdì wọn wà lórí bẹ́ẹ̀dì títí èmi máa sùn sáàárín wa so kò sí ọkọ tó jẹ́ bàbàrà nínú ẹ̀ ìgbà tó bá fẹ́ràn ọmọ ẹ̀ jọ ṣáà ọmọ ara ní ní kó ló fẹ́ràn. ọ̀rọ̀ tí mò sọ kọ́ nìyẹn nǹkan tí mò sọ yàtọ̀ mo fẹ́ kó o fura dáadáa kó o fura gẹ́gẹ́ bí abiyamọ fura lórí kíni àní bọ́n ṣe ń ṣe owó mú fura lọ́wọ́ sẹ́ mo fẹ́ kó o fura. báyìí ni ọlọ́run jẹ́ kí yára ìjọ lótìtọ́ kò sí nǹkan tá a ti gbọ́ oríṣiríṣi là ń gbọ́ pé ó máa ń ṣẹlẹ̀ àmọ́ kì í ṣe nínú ìdílé ọ̀rọ̀ ọmọ etí mi àti ọkọ ẹ ó mú fúnra lọ́wọ́ nínú ilé o ò fúnra rárá rárá. ọmọ mi ṣé ò ṣe pọn yájú sí o. àní tẹ́mì àtọkọ ẹ wọ́n ṣe ń ṣe inú ilé yìí ó mú fúnra lọ́wọ́ fẹ́ kó fúnra gan-an. tẹ́mì àti dáàdi wọn. bẹ́ẹ̀ <laughs> ọ̀rẹ́ mi ò fọ́ ni ṣó ni. For wish kó lè bá wa ṣeré dáadáa kó lò tó bí three weeks bí a month kó wá mọ rú ìgbé ayé tá à ń gbé ní ìlú wa kó mọ rí ìfẹ́ irú ìjùlẹ̀ ìfẹ́ tó wà láàárín èmi ọkọ mi àtàwọn ọmọ mi kí ló wá tí rí kí ni ó máa sùn sẹ́gbẹ̀ẹ́ bàbá ẹ̀ lórí bẹ́ẹ̀dì èmi àti dáàdì ó wà lórí bẹ́ẹ̀dì títí èmi máa sùn sáàárín wa so kò sí nǹkan tó jẹ́ bàbàrà nínú ẹ̀ ìgbà tó bá fẹ́ràn ọmọ ẹ̀ jọ ṣáà ọmọ ọmọ oníkejì kò lè mú ní kéé. ṣekú pa ni àlóhun tí ẹ dá kó mọ̀ kò lè mú ní pé ohun tí ẹ dá kó mọ̀ ó lè ṣekú pa ni ó máa fò lọ. ọjọ́ tí bá máa kọsẹ̀ òun. aṣọ tí bá máa ṣàṣìṣe tó ju ayé mi lọ. Ó fún mi dáwọ́. Etí mélòó ló fẹ́ bá ní gbọ́ pé bàbá àti ọmọ wọn ṣe bíi ti lọ́kọláya. Etí mélòó ló fẹ́ bá ní gbọ́ pé bàbá àti ọmọ wọ́n ṣe bí lọ́kọ̀láya ìfẹ́ tí bàbá mi ní sí ọmọ kò lè bọ́ débi pé kọ́ máa wọlé wọ̀dé o ìfẹ́ tí bàbá lè ní sọmọ kò lè bọ́ débi pé bọ́ máa ṣe wọlé wọ̀dé o ignorance àìmọ̀kan. fẹ́ bá ní gbọ́ pé bàbá àti ọmọ wọn ṣe bí lọ́kọ̀láyà ìfẹ́ tí bàbá lè mí sí ọmọ. ohun tí ẹ̀dá kò mọ̀ ó lè mú ní ké àlóhun tí ẹ̀dá kò mọ̀ ó lè ṣekú pani ignorance àìmọ̀kan o má ṣe jẹ́ kó jẹ́ dénú. ṣe tán. ah, o rí màmí ẹ ṣé nítorí agbórí ṣé nítorí ilé tó fẹ́ lọ káàkiri náà ló wá rú dẹ́dẹ́ ló kàn déédéé báyìí. lọ ẹ má yẹ kí mo sí mi. dábàá bẹ́ẹ̀ lọ. èmi ni mo mú aṣọ tó máa wọ̀ fún ọ. each time that i wan travel jean na ma wọ̀ this time around you're going in your native way Ògùnbọ̀. mo ti mú ṣòkòtò mi jẹ́jẹ́ lẹ̀ fúnra rẹ̀ lóní náà mọ́ mi àlọ́ going in this. ṣọ́rẹ́ o. ó dẹ̀ wo ni wardrobe ló dẹ̀ nílé ìdandan lòún fẹ́ kí n wọ̀ mí o mọ̀ mo nígbà tó bá ní kí n kó sí kí náà orúkọ ẹ̀ tí mo lọ káàkiri ló ṣàlàyé tó fẹ́ ni ẹ̀ ẹ̀ ṣé kò ṣe pé o fẹ́ wá ọkọ mi fún ìyàwó mi èmi ò kí fìyàwó mi báyọ̀ ṣeré o. <laughs> this is tit for tat daddy and daughter uh -huh. mommy and, and son wà lára. wọ́n ní fi family o. ẹ̀fẹ́ fi family o. ọmọ ìgbà ọmọ ẹ̀gbọ́n lẹ́gbẹ̀ẹ́. no I love you. ayọ̀ ló ló ló ló ló sọ. anyway anyway I wish you. Darling, darling. You're going to miss it. too. And eat at the right time. Oh. And don't forget to take your medication. Sure, I will. Tell me take care of my husband for me, right? Sure, I trust my daughter. And meanwhile, mo ti ṣe kinní yẹn sí ẹ Because this time around, mo fẹ́ kí ọjà ẹ kó jojú ń gbèsè. Kọ́dé mọ̀ pé nǹkan ti yí padà. Thank you, well, thank you, thank you, thank you. You are everything I have. So, I'm always. And you. Thank you. I wish you a safe trip. Thank you wá kí ni ìwọ àti ẹjọ́ ń bára yín sọ oh. mo ń suspect ẹ o. Um, mo fẹ́ dé island. ok. all right mommy bye. bọ́ má pẹ́ o ok. ìwọ àtẹ̀gbọ́n ẹ̀ wà tàbúrò ẹ̀ kílẹ̀ ń bára yín sọ. Ignorance, àyìnbọn kan ignorance àìmọ̀kan o ignorance àìmọ̀kan ó lè bà nǹkan jẹ́ o ignorance àìmọ̀kan ó lè ṣekú pani ignorance àìmọ̀kan ó lè bà nǹkan jẹ́ o ignorance àìmọ̀kan ó lè ṣekú pani. many fall into temptation yeah, which is an abomination. Oh. God has no correction. Ẹlẹ́dàá gbà wá o. As so many things is happening around, which we taking it wrong. Ọmọ ènìyàn ronú o, ronú o, yeah, yeah, yeah. Ignorance, àyìnbọn. Àyìnbọn jí. Ayé. Ignorance, àyìnbọn. Ah. Ah, Àgbàdìkà mọ́ mi. Ẹ ẹ ti jáde. I'm àyìnbọn. Mo múra mo fẹ́ sùn owó tí mo kó fún ẹ láìpẹ́ nǹkan. ẹ mo ti fi pamọ́ sínú ilé. ṣé mo ní òfin pamọ́ ni ṣé mo ló máa fọ mọ́tò lọ sí ṣọ́ọ̀bù lọ ṣe nǹkan ni. kó bá ti yá ní kíkan dẹ̀ mu kó ti yá ní ìgbà yẹ kó ipò yá. ó dà nǹkan tá a máa ṣe rèé mi ì fẹ́ kó gbé káàbà bí márúwá lọ mọ́ torí pé mi ì jẹ́rìí ẹ bí mo ṣe ní o gbé káàbù yẹn rọ ni o ò ní gbé káàbù mọ̀ pé dá márúwá ló máa gbé àbọ̀kadà ṣé ló dẹ̀ ọjà máa bẹ̀rẹ̀ sí dànù láti ẹ̀gbẹ̀gbẹ̀ ẹ̀ so má wulẹ̀ ṣèyọnu Tòkunbọ̀ á bá mi gbé ẹ lọ Tòkunbọ̀ ò gbé mi jáde mọ́ ṣó ti yẹ èmi á lọ mú taxi lọ síbi tí mò ń lọ kó o fetí ẹ̀ sílẹ̀ o Tòkunbọ̀. má jẹ́ kójú òun ló máa ṣa ọjà o. níbi tí mo wà. ṣé pẹ̀lú mọ́tò yìí. ẹ ó máa fi mọ́tò ilé gbé ẹ lọ. ìdí àwọlẹ̀. ìdí àwọ ló ń wálẹ̀. o lè ní ẹ̀ torí kó lè ṣe owó mi sápò wàhálà ló kó rẹ̀ sí bóyá àwọ̀ ló ní mọ́tò fúnra rẹ̀ ni kó ṣa ọjà o ọjà tó kó lọ fún the ages the other time misunderstanding wà láàrin wa o ṣó ti yẹn sìn tí ní lára àwọn Senegalese dresses tí yẹn tí yẹn béèrè fún tí o tó jẹ́ wípé mẹ́rin ni òkó mọ tẹ́mi ló ń béèrè owó lọ́wọ́ ẹni ẹlẹ́ni tó lọ dàríyànjiyàn so fúnra ẹni kó bá mi ṣe ọjà tó bá ti dé ṣọ̀bù onú dúrà mi gangan wà á rí lìsì nǹkan tó fẹ́ so fúnra ẹni kó bá mi kó lọ kẹ́ẹ̀dẹ̀ ṣe sùúrù kó o ṣe ọjà yẹn kó dẹ̀ jẹ́ kí wọ́n yẹn chẹ̀kẹ̀ fúnra rẹ̀ jẹ́ kí sọ alátúndé chẹ̀kẹ̀ fúnra rẹ̀ lójú ẹ o kó dẹ̀ fún ẹ ní kí náà pè wípé yẹ̀sì ọjà báyìí lòún gbà èmi ò ní kẹ́ kọ́jú wálé o torí wọ́n pẹ́ bí fúlà ò sí lé. mọ́mí irọ́ o sẹ́yìn pé ọ̀n láìkì yan tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun rè ń fàrí ẹran ọ̀n láìkọ́ má jiyàn ni. ó ti kò ní láìkì yan ẹni ẹlẹ́ni látòdìdí èkìtì á jẹ́ kó dáhùn ní gbèsè ìyẹn bẹ́ẹ̀ dúná kí ló fariwo tí mò ń gbọ́ láàárọ̀ yìí ìwà sálẹ̀ jọ́njà. ẹ ẹ ṣe mọ́mí mo ti fẹ́ fi ẹjọ́ wọn sùn yìí tipẹ́tipẹ́ every blessed time lọ́ máa ránṣọ lọ́wọ́ mọ́lá yẹn èjìká ní ṣọ́ọ̀bù ni bọ̀bọ́ yẹn tó bá ti ránṣọ lọ́wọ́ ẹ̀ wọn ò ní fún lówó ẹ̀ ránṣọ lọ́wọ́ ẹ̀ ní fún lówó kí lẹ̀ ṣe yẹn fún ṣẹṣẹ rí ṣe mọ̀ pé àwọn Yorùbá sọ wípé agbọ́jọ́ nínú kan dá àgbà òṣìkà ni. àgbà òṣìkà ni mí nìyẹn. ara ara wọn ni ẹ sick ṣe rí ẹ mọ̀ ń ṣẹlẹ̀ ṣe rí gbogbo wáyé mi kò ń fò n lòun fẹ́ máa fò sí èmi ṣe àkébé mi ṣe àìlẹ́ sẹ́yìn èmi nìsín n kò ti ara yín là òun wá fẹ́ ti ara tèmi là á máa ránṣọ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bí bí ẹ̀mí ẹ̀rin ẹ̀ márùn-ún ló ń ràn láàrin ọ̀sẹ̀ àárọ̀ àtúfàyà àárọ̀ àtúfàyà àárọ̀ àtúfàyà wọn pé ókè onírúurẹ̀ ni ókè kó bá ti ń ràn èmi náà kò ní máa fún ẹ lówó oríjọba tó ràn kíkì bá fàyà mọ́ òun ló tó máa máa gbowó bẹ́ẹ̀ ni mo bá yọ sí i. dúró jẹ́ kí n bí ẹ léèrè ṣé mi ò kí n raṣọ fún ẹni àbọ̀gẹ́ ò kí n raṣọ fún. ó ń tú ní lójú kan rẹ̀ ni. nọ́mbà tún bẹ́ẹ̀ ni pé olóòtí tara mi là bí. tán. òòtí tara mi là tán ó dáa jọ àwọn owó tí mo máa ń fún ẹ yàtọ̀ sí sálárì ẹ tọ́gẹ̀ ẹ tún máa ń fún ẹ yàtọ̀ sí sálárì ẹ yẹ kí ló máa ń fi ṣe náà tó fi ń jàbò kí ni owó. ẹ ǹ pé ṣé gbogbo owó fún ẹ pé ìfinúfẹ́dọ̀ rẹ fi ń fún mi òun fẹ́ má gba ọ̀nà èrú ó fẹ́ má gba ọ̀nà èrú gbowó lọ́wọ́ mi ó yàtọ̀ sí owó ìtinú yín wá ìyẹn kò tinú mi wá láti èyí lọ èmi náà wá bẹ gidi gbogbo n tó ń rí gbà yẹn ṣó tiẹ̀ sì kó fọwọ́ mú sálárì ẹ̀ nìkan. ẹ má ṣe bẹ́ẹ̀ kémi fi hundred naira ran àwọn sí ìkíni kíyẹn kúrò níbẹ̀. nǹkan kan ń ṣe yín o. tòbí tí oníkọ́ bá dé oníkà má takora àwọn èèyàn kò dáa kọ́ ẹ̀ka má takora mú mọ̀nà ní bábá yọ sẹ́gbẹ́ pọ̀ ǹjẹ́ kó má gbé mọ́tò ìjáde mọ́ ẹ mọ gbogbo fi yẹ mọ́tò ṣe ṣé sọ fún wọn ni. ẹ ká má takora lórí ọ̀rẹ́ kò tọrọ yín kó sọ fún mi pé ẹja tí mo rán èpìyà àbí crocker ni mo bẹ́ o. yes ma. make sure kó jókòó de jẹ́ kó gbé ẹja yẹn dé báyẹn kó dẹ̀ fojú ara ẹ̀ rí báyìí wípé ó ṣì mí so ti ẹ sìn kó wá tọ́ka sí àwọn tó fẹ́ ń bẹ̀. má gbé ẹja tó o bá bá ńlẹ̀ wá bá mi lé o tó o bá dẹ̀ gbédé mi ò ránṣẹ́ wípé kó o ṣe ọbẹ̀ sílẹ̀ fún mi o fi sílẹ̀ síbẹ̀ jẹ́ kí n dé wá bá nǹkan mi. kí n máa lọ báyìí. Eh, padà lọ lẹ́kọ̀ọ́ kọ́kọ́ lọ sùn. What you don't know, you don't know. What you've not seen, you've not seen. ọ̀rọ̀ ọmọ etémi àti ọkọ ẹ ó mú fúnra lọ́wọ́ nu ilé o ò fúnra rárá rárá. ọmọ mi ṣé ò ṣe pọ́nyá jù sí ẹ. àní tèmi àtọkọ ẹ wọ́n ṣe ń ṣe inú ilé yìí ó mú fúnra lọ́wọ́ fẹ́ kó fúnra gan. ìfúnra tèmi àti dáàdi wọn. bẹ́ẹ̀ ni. <laughs> ọ̀rẹ́ mi ò fọ́ ni sórí mo wish kó o lè bá wa ṣeré dáadáa kó lò tó bí three weeks bí a month kó wá mọ irú ìgbé ayé tá à ń gbé nílùú wa kó mọ irú ìfẹ́ irú ìjìnlẹ̀ ìfẹ́ tó wà láàárín mi ọkọ mi àtàwọn ọmọ mi kí ló wá tí ì rí kí ni ó máa sùn sẹ́gbẹ̀ẹ́ bàbá ẹ̀ lórí bẹ́ẹ̀dì èmi àti dáàdì máa wà lórí bẹ́ẹ̀dì títí èmi máa sùn sáàárín wa so kò sí nǹkan tó jẹ́ bàbàrà nínú ẹ̀ ìgbà tó bá fẹ́ràn ọmọ ẹ̀ jọ ṣáà ọmọ ara lékejì ni Fẹ́mi. Dàpọ̀. Fẹ́mi. no no kò ń ṣe ó dẹ̀ ń gbọ̀n we were just talking now à ń sọ̀rọ̀ ni. Adédàpọ̀. à ń sọ̀rọ̀ ni now kò ń ṣe kan tó rí o. Dàpọ̀ owó lẹ sọ ṣé mi mọ ọkọ tí mo rí ni ó ń sọ̀rọ̀ ni nà ó. bàbá sẹ́mi your father dàpọ̀ ọmọ bíbí inú ẹ ọmọ ọmọ ẹ ní àjọṣepọ̀. ó ń sọ̀rọ̀ ni sẹ́mi. àwọn oṣù ọ̀lẹ́ sọ am I blind ṣé mi mọ ọkọ tí mo rí ni. sọ gbogbo nǹkan tó ń sọ táwọn èèyàn sọ fún mi àti fìrìfìrì tí mo rí ó tọ́ ló ṣẹlẹ̀ ah! tẹ́mi kí ló dé. dàpọ̀ ó ti bàyé mi jẹ́. while I'm alive. This body of mine is alive, but my soul is dead. Your biological child! Ignorance, I don't know. Má ṣe jẹ́ kó fi sílẹ̀. mo sọ fún ẹ wọn kàn ń bá sọ̀rọ̀ now this is what I told you We're just talking no no no no you can't go o oh, ò now o oh, ò you know I love you eh? you know I love you. that ẹ̀fẹ́ dàgbọ̀ lọ́kọ̀ ìfẹ́ yẹn. síbẹ̀síbẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí tó ṣe ń sàánú ẹ̀dúró títí láéláé nǹkan yóò ṣẹlẹ̀ rí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni àkíyèsí pàtàkì tí mo ṣe nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ni wípé àìbìkítà àìkíyèsí ara ọ̀làjú àwọn ọ̀làjú àkókò yìí tó ń kó bá ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìdílé dahoro ẹ má ṣe gbọ́ o kò sí ohun tó burú nu kí àwọn òbí kí wọ́n fẹ́ràn àwọn ọmọ wọn kò sì sí ohun tó burú nu kí àwọn ọmọ kí wọ́n fẹ́ràn àwọn òbí wọn ṣùgbọ́n tí a bá ti ń dàgbà tí àwọn ọmọ bá ti ń dé àwọn certain level ó yẹ ká máa ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì tí ìfẹ́ bàbá sí ọmọbìnrin ó yàtọ̀ sí ìfẹ́ àfẹ́sọ́nà sí ọmọbìnrin ìfẹ́ ọmọ sí bàbá ó yàtọ̀ sí ìfẹ́ ìyá sí bàbá àti wípé tí àwọn ọmọ wa bá ń dàgbà tí wọ́n bá ti ń dé àwọn certain level ẹ̀tọ́ ni wípé kí wọ́n máa para wọn mọ́ kúrò lójú àwa òbí kí àwa òbí pàápàá ká máa para wa mọ́ lójú wọn níbi tí ọlọ́run bá ti fàyè gbà wá bí irú léyìí tí yàrá pọ̀ ẹ̀tọ́ ni ká ya yàrá ọmọkùnrin yàtọ̀ sí yàrá ọmọbìnrin yàrá ọmọbìnrin yàtọ̀ sí yàrá ọmọkùnrin ká má máa múra lójú wọn nítorí ohun méjì kọ́ o nítorí ká má bàa fààyè sílẹ̀ fún ẹran ara láti lò wá kí èṣù kó má bàa ráyè láti wọlé o èyí á jẹ́ ẹ̀kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wa àti àwọn tí wọn kì í ka nǹkan kún ní pàtàkì jùlọ ó yẹ kí gbogbo wa ká fi ẹsẹ̀ àwọn ọmọ wa lé ìlànà ti Ọlọ́run torí wípé kò sí ẹni tó kọjá àṣìṣe o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ilé yìí ò gbọ́dọ̀ dàrú àlàáfíà olúwadé gbọ́dọ̀ jọba nínú ilé yìí. ọláyínká abẹ́fẹ́ tó bá jẹ́ tòótọ́ ló ti gbọ́ nǹkan tí pásítọ̀ bá wa sọ sí ó ṣe kúkú gba ríǹgì ẹ̀ padà lọ́wọ́ ọláyínká abẹ́fẹ́. Don't even dare Dapo.